صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعو قف لوباط والدواء أطريك أتيك فهو النبي ومحمد صلى الله عليه وآله وسلم وبعوا أرى لي النبي وصحابه وبنتي wọ́n bá ń tẹ̀lé ìlànà ànábì tó fi di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lọ́n kò fi ìkẹ́ tí a tọrọ yìí kò fi kárí gbogbo wọn. gbọ́wọ́ tí à ń gbọ́ ètò àdínú yóò sọ̀rọ̀ nù òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí wàlá kíkàbọ̀ àti wa pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ọ̀rọ̀ tí mò ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa amradul qulub àwọn amradul nufus àwọn àìsàn tó máa ń ṣe ẹ̀mí tó máa ń ṣe ọkàn mùsùlùmí náà ni mò ń bá lọ so níbi tí mo bá ọ̀rọ̀ dé òun náà ni àwọn nǹkan tí a máa fi ń ṣe ìlàj àwọn ìwòsàn níta máa fi ń wo ẹ̀mí sàn ẹ̀rípa ṣàlàyé pé ẹni tí ó bá rẹ ọkàn rẹ̀ nínú rẹ̀ ti ti ẹni màánàwíyàn rọ̀ṣíyàn tí ó rẹ̀ ní rẹ̀ pé ìrẹ̀ kìí ṣe àárẹ̀ tí yẹn lè fojú rí tó bóyá ni pé àwọn nǹkan ìfojúrí náà lè fi ṣe ìwòsàn rẹ̀ tó eléyìí ni ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó máa ń jẹ́ ìsọnù fún àwọn èèyàn tí nǹkan tí ó jẹ́ àìsàn àfojúrí bá ń ṣe wọ́n tó bóyá nìsín kí n lápòjúwe nǹkan léwu lójú so àìsàn tó fojú rí nìyẹn ó ò lè lọ sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn orthodox eh, medical kí wọ́n sọ fún ọ pé eh, eh, pé nǹkan máa ń lé mi lójú oorun ni so àwọn kan sọ fún ọ kí ni kọ́lọ́ lè sùn kọ́lọ́ lè the same is about tó tó ń rí again tọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbúrò apẹ́ àlùjẹ́ náà ní ń dààmú lágbájá ni àbí àṣà sí ní ń dààmú rẹ̀ ni so ntí yóò fi wò ni pé gbogbo àìsàn àìfojúrí yẹn ẹ wà lọ lè fi ìwòsàn àìfojúrí náà lẹ́sìn wò níbo láti rí ìwòsàn àìfojúrí minal kitabi wa sunna láti nu al láti nu hadith anabi sallallahu alayhi wa sallam níta bá ti di pé ah nǹkan fi ń ṣe òsìn lẹ́yìn níta nẹ́bí sọ fún wa bẹ́ẹ̀ hmm. náà láti wò sàn ẹni tó bá ń rí pé gbogbo àwọn nǹkan tá à ń kà láti jẹ́ oní ti ń jẹ́ àwọn àìsàn ọkàn àìsàn ọkàn tí mo ń dààmú mùsùlùmí tó tí mo pè á irú èwo ló ń bá kì í tó jẹ pé <clears throat> tí ń dààmú rẹ̀ náà ni ọkàn rẹ̀ ni àìsàn tó ní lẹ́mìí tó náà ni tó mo ti ka alukoran ike koran ń bẹ lára nǹkan tí a fi ṣe ìwòsàn àwọn kan ní atawhid kí èèyàn mọ ọlọ́wọ́n ọba lọ́kàn oṣù tó lórí oògùn oògùn ńláńlá nù kí o jìnà sí ẹbọ ìwòsàn ńláńlá ni fún ọkàn torí pé ọkàn tó bá ti jẹ́ ọkàn tí ń ṣẹbọ ẹ gbàgbé ìpínlẹ̀ ọkàn yẹn kó lè bọ́ níbi àìsàn so eléré àìsàn ní ṣéun gbogbo àìsàn burúkú náà wọ́n wá ti wá fún so ẹni tó ń sọ̀rọ̀ pẹ̀lú ọlọ́run kó fúrò wá fún un gbédé àwọn wá fún un máa ṣe ọwà ìná wá gbogbo ẹ̀ kò sí tòun ní fún láti ṣe ńlẹ̀ torí tó lágbára jù náà ni ó ti ń ṣe yẹn náà nínú àwọn ọ̀nà kejì tàwíìdì alákọ̀ọ́kọ́ ọ̀nà kejì òun ni qira'atul Qur'an ìmọ̀ kí al-Qur'an òun náà ni pé kí èèyàn ọmọ Qur'an kà kí n sì máa kà á níkà pé mo fẹ́ kó ṣe ìwòsàn fún ọkàn mi mo mú àwọn àyà wa lóríṣiríṣi pé al-Qur'an ọlọ́run bá jẹ́ kó yẹ wa pé shifa lima fi sudur al-Qur'an máa ń ṣe ìwòsàn fún àwọn àìsàn tó bá ń ṣe ọkàn ènìyàn mi ò nínú àwọn ọ̀nà tí ọmọ tó fẹ́ dárúkọ tí èèyàn mùsùlùmí máa fi ń ṣèwòsàn ọkàn tó bá rẹ̀ òun náà ni àtọ́wòbà àtọ́wòbà tó nà sóòhà yẹni pé kéèyàn ó túbá tó ṣe pé ó má kanga ìtúbá kù níbi gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ sẹ́dẹ̀ tó bá ti pé ń túbá kù níbi àwọn ìwà ẹ̀ṣẹ̀ yẹni pé ń yọwọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ń yọwọ́ kù níbi ìwà abú tí ń wù tó takò fi ọlọ́run ọba irú ẹni yẹn ẹnìyẹn ń ṣetán láti fẹ́ máa ń ṣètọ́jú ọkàn rẹ̀ nìyẹn sẹ́ni tó bá ti ń yọ ọ́ kó níbi ẹ̀sẹ̀ pé ah èmi ìṣẹ̀lẹ̀ yìí mọ́ turuta bá ń sọ pé túbá ẹ̀rí pa tó fi kún olúwa bá ń sọ ní al-Qur'an pé yá ayyuhal ladhina amanu tubu ila Allahi tawbatan nasuha nínú ayé suratu tahrim ayé kẹjọ olúwa bá ní yá ayyuhal ladhina amanu tubu ila Allahi tawbatan nasuha asa rabbukum an yukaffira ankum. سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار قل هو عز وجل أني يعني نقبل توبوا إلى الله túbá lọ́sọ́dọ̀ ọlọ́run ọba tawbatan nasuha ní ìtúbá tó ṣe pé ó mọ́ kanga ẹ̀rọ ogun tá a bá fẹ́ ní pé yóò túbá ìtumọ̀ rẹ̀ ní pé al-iqlahu 'anil ma'siyah kí yàn já ọkọ̀ níbi ẹ̀ṣẹ̀

kó ji jù kókó wá ronú ẹ̀rì òfófó náà ni wọ́n ń ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ náà ni ń ṣe kìíta náà ló ń bẹ lẹ́mìí rẹ̀ náà ni ń bẹ lẹ́mìí tó gba àwọn tí mò ń kà yìí àìsàn lálá ni fún ọkàn ọmọ èèyàn wá wò pé ah mo fẹ́ ṣe tán láti já ọkọ̀ níbi àwọn pé ọlọ́run ọba ní ń ṣẹ̀ báyìí ní ń yapa àṣẹ rẹ̀ ọba tó ní kí n máa sìn wọn kí n máa jẹ́rù wọn wá jẹ́rù fún ẹ̀rí kí wọ́n máa kí wọn lásìkò kí wọ́n máa kí déédéé kí n tiẹ̀ máa kí rárá gbogbo ẹ̀ àdánwò ńlá ni àdánwò ńlá ni fún mùsùlùmí sókè wọn pé ah mo fẹ́ túbá kò ní gbogbo àwọn wà báyìí ìwà rédèrèdè ìwà pálapàla ọmọ iléèwé tí ń rìn kùnrin káàkiri ìfèsì náà kí ẹni tí lọ iléèwé náà kó wọn kó mo fẹ́ já okùn àwọn nǹkan yìí so irú ẹni kọ́kọ́ túbà nítorí tọ́lọ́ pé ah ọlọ́run ló ní ká má ṣe kíní yìí má hmm. condition àwọn kọ́nù fún tawbatan nasuha àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì òun náà ni kí èyàn tó wá máa ẹni anidam alẹ́ àmì àfáà kí èyàn tó wá máa ṣe àdán ẹni ìbílẹ̀mọ̀ ayẹni pé kí èyàn máa dára rẹ̀ lẹ́bi kí èyàn máa ṣàbámọ̀ pé ah ta ló ní kí n máa wúrú wà báyìí lẹ́yìn náà wà á ń yẹ́ ni wíyà á ń la ya ìrúdà ilẹ̀ zamb kí o tún wá sẹ́rí pé á ah, ní ní padà síbi ẹsẹ̀ yìí náà kẹrì lápẹjú ẹni tẹ́ntẹ́ kó ń jalè wọ́n wò pé á rí òun wá ṣe yìí kẹ́niyẹn kó yọnu kó kọ́kọ́ sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọba sí pé òun túbá tó lẹ́yìn náà kínú rẹ̀ wá bàjẹ́ tó lẹ́yìn náà kó wá ládìí sọ́kàn pé òun ní padà wá síbi ẹ̀ṣẹ̀ yẹn mọ́ tó bákan náà nínú mọ́jọ́ ọmọ tuntun bá ní pé tó bá ṣe pé nǹkan tó wá ṣe ìyẹn ó ní í ṣe pẹ̀lú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ẹ̀rí owó olówó olùmí jìbìtì rẹ̀ hundred million ní one million ní gbogbo ètò léwu kọ́ jẹ́ kó gbìyànjú kó dá padà fẹ́ nìyẹn hmm, ẹ̀tọ́ tí ń wà láàrin yín nù dá padà fún sùúrù nǹkan yẹn ní jẹ́ pé èèyàn túbà nù tòbá kan ara mọ́jàmú túbà ni pé tí mo ń jẹ́ kí tó tó fi jẹ́ tọ́gbàtà òní kí n tó wá fi environment tí bá ń òun ní ràn yàn lọ́wọ́ láti mọ ọ̀rá burú yẹn ṣe kí n kú mbẹ́ sùúrù ẹni yẹn làwọn ọlọ́wọ́n bá ń bá wínú al-Qur'an nínú Suratu Nur ayé thirty one ike wa tubu ila Allahi jami'an ayyuhal mu'minun la'allakum tuflihun ẹ túbá ẹni pẹ́ padà sọ́dọ̀ ọlọ́wọ́n ọba kí tútúbà yín yẹn kó dẹ̀ má kẹ́ba lè là yẹn ni ó mú yín là lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ẹni tí ò bá túbá túbá tó mọ́ tó yẹ pé túbá gúnugún náà ní túbá tó yẹ pé tó bá ṣe yóò tó padà súnmọ́ amẹ́nu súnmọ́ káfàrú súnmọ́ amẹ́nu súnmọ́ ziyadu kúfúrán subhanallah lọ́mọ ká sànù wa ẹlòmíì bí sún wọnú islam bẹ́ẹ̀ ni ń jáde kó ń bẹ́ẹ̀ yóò tún wọ bẹ́ẹ̀ yóò tún jáde kó ń bẹ́ẹ̀ sọlọ́mọ ṣọ̀rọ̀ tí wàá bá gbogbo ẹni tó ń náà rin irú ọ̀nà báyìí tí kí wàá kó ní islam wàá gbàbọ̀ mí lọ ó tún yá ó tún padà ó tún gbàdà sídìí ẹbọ ó tó pa ẹlòmíì tó ṣe pé ó kọ islam nínú islam gẹ́gẹ́ náà ní fi fi ń jẹ́ ó kọ ní fi ní fi ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba hmm. lórúkọ ẹ̀sìn náà ní fi ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ẹ dákun gbogbo ẹjẹ ká padà lórí àwọn nǹkan báyìí ẹ padà kú níbẹ̀ káwọn èèyàn máa pe ẹlòmíì tó yàtọ̀ sí ọba tó dáyàn bóyá afa kan ni bóyá wòlé ọlọ́run kan ni kẹ́ máa pe pé kó bóyá bùkátà yín kó sànú yín kó láyín ní ìṣòro gbogbo eléyìí ìtúbà ní kí ìtúbà yẹn òsì ní dídì nǹkan yẹn mọ́ yányá eléyìí a máa jẹ́ kí ọmọ ènìyàn kó mọ́ kọ́kàn rẹ̀ kó máa dáa kọ́kàn rẹ̀ ọmọ lálàáfíà àlàáfíà ní fọ́kàn tí ọkàn bá ti ń rí ènìyàn bá ti ń rí orí tútù bábà yẹn túbá tó bákan náà nínú àwọn nǹkan tí wọ́n tún jẹ́ nǹkan tó máa fi ń ṣèwòsàn ẹ̀mí òun náà ni muhasabatu nafsi wa muraqabatiha kí wọ́n máa ṣọ́ ẹ̀mí yàn kí wọ́n máa ṣèṣirò ẹ̀ níyàn kí wọ́n máa mójútó ní ara rẹ̀ hmm. ẹlòmíì kò mójútó ara rẹ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ ni wọ́n máa mójútó kò mójútó ọkàn rẹ̀ kẹtẹni ẹlẹ́ni ní ọmọ lọ́lẹ́ nínú sí tó mọ̀rọ́kọ́dà náà kí wọ́n máa ṣọ́ ẹ̀ níyàn wọ́n fẹ́ sábúrú kọ́ ṣọ́ tó wọ́n fẹ́ fi dáadáa kọ́ ṣọ́ ẹ̀mí rẹ̀ pé á sí ni mo fẹ́ ṣe yìí sí nítorí ọlọ́run ni ìdíjẹ́ mọ̀rọ́kọ́bà nípa wọ́n fẹ́ sábúrú kò wé ọlọ́run fi lóun ọ̀fẹ́ kíní yìí o. tí yẹ kó yẹn jẹ́ mọ̀rọ̀ kọ́ ẹni tó bá ń nílò nǹkan báyẹn lẹ́mìí pọ̀lọ́ yẹn nìyẹn ìwòsàn ti ń dénú ọkàn rẹ̀ nù ọkàn rẹ̀ ti ń gbádùn nù tó ọlọ́run bá yẹn nìyẹn Imam Ibn Qayyim ẹ̀rí pé náà ń bẹnu al-Qur'an olú ọba sọ pé wa inna alaykum la hafizin kiraman ka'atibin ya'lamuna ma taf'alun ìbomi ò tún ní wa inna raqibun atid ma yalfizu min qawlin illa ladayhi رقيب عتيد ẹ̀rí olúwa ní kò sí tọ́mi ènìyàn bá sọ jáde lẹ́nu báyìí ma yalfidu min qawlin ẹ̀ ní sọ gbólóhùn kan jáde lẹ́nu illa ladayhi raqibun atidun raqib yẹn ni kí malaika Jibril malaika raqib àti atid tí wọ́n ń kọ́ dáadáa tí tí ń kọ́ aburú yẹn wọ́n ń bẹ lọ́dọ̀ mi náà nígbà tọ́mi ènìyàn bá ti ń fi ìlérò nǹkan báyẹn pé ẹ eh, mo fẹ́ ṣe yìí so àwọn malaika yìí lè kọ kalẹ̀ fún mi o tí n bá ṣe dáadáa wọ́n kọ kalẹ̀ tó bá ṣàbùrú wọn kọ kalẹ̀ irú ẹni tó bá ti ń nírú nǹkan báyẹn ẹnìyẹn ti ní muraqaba nù ó ti ní muhasaba nù wọn náà máa ti tóra ara rẹ hasib nafsaka qabla an tuhasab wọn náà ẹ̀gzámì ara rẹ ẹ̀gzámì ara rẹ kó tó di pé ọlọ́run ti wá ẹ̀gzámù rẹ kó tó di pé àmàlẹ́kà wá ẹ̀gzámù rẹ nù ní ìjọba ìdàlù kìyàmà ọmọ ènìyàn náà wo iṣẹ́ tó ń ṣe wọn náà kíyèsí sẹ́ni ayé rẹ tó ń lò wọn náà wo àtàárọ̀ rẹ di alẹ́ rẹ twenty four hours rẹ wo ohun tó fi ń ṣe sí tọ́lọ́run lọ́pọ̀ jù ń bẹ̀ ni àbí ti rí ara rẹ lọ́pọ̀ jù ń bẹ̀ àbí ta lọ́pọ̀ jù ń bẹ̀ dáadáa lọ́pọ̀ jù ń bẹ̀ ni àbábúrú lọ́pọ̀ jù ń bẹ̀ wọ́n náà máa sọ. tó tọ́ mi nìyẹn tó wọ́n bá ti sànú èèyàn dé irú nǹkan báyẹn ha irú ẹnìyẹn ó ti wà pé ẹ̀mí rẹ ó ti ń bọ́ níbi àwọn àìsàn tó àlàáfíà ti ń dé ní ọkàn yẹn nìyẹn. wàhálà Imam Ibn Qayyim rahimahullah wọ́n ní wàhálà kò nafs wọ́n ní nǹkan tó máa ń kó ìparun báyìí ní yányán tẹ́ni fi máa ń parun yányán tí ó fi kú yányán òun náà ni min ihmali muhasabatiha tí wọ́n bá ti pa muhasaba lẹ̀ tí wọ́n bá ti pa tì tó máa jọ́jà ara rẹ̀ tó máa jọ́jà ara rẹ̀ tó máa mú sóra rẹ̀ pé àà ah, ah, tí tí mo ń ṣe yìí ti ń dábàá ẹ̀kọ́ máa ẹ̀gzámì ara rẹ̀ subhanallah. Imam Ibn Qayyim ni wa man wafaqa ara ń tẹ́sí mọ̀ pé ẹ̀mí ti ń parẹ́ lọ òun náà ni kí ẹ̀mí kọ́ mọ tẹ̀lé ìfẹ́ inú tó bá ti là fún un ntẹ́mi bá ti fẹ́ kọ́ mọ tẹ̀lé so ìmáàmù Ibn Qayyim wà fil athar ó bẹnu àdìsá nẹ́bí sallallahu alaihi wasallam nẹ́bí ní alkayisu ọ̀rọ̀ anẹ́bí lè yẹ sallallahu alaihi wasallam anẹ́bí ní alkayisu ẹni tá a lè ní pé ọgbọ́n man dana tó ní ìgbéraga pẹ̀lú ẹlòmíì yóò kan pa báyìí gangan ní Allahu Akbar ẹlòmíì yóò gbẹnu ókè ní mo fi rìn lọ ìrìn táǹkù táǹkù náà ni ó máa rìn ìwà táǹkù tanku náà ni ó máa rìn so Imam Ibn Qayyim ní pé ẹni tó bá ti di pé ẹni àníbìsọ̀ sọ́lá ní pé alkayi fẹ́ntìrì rẹ̀ pé máa ń dáná nafsu ẹni tó bá rẹ̀ ní ara rẹ̀ kalẹ̀ ẹ dákun kí ni wọ́n tó ń wú máa ń àn taniọ́ kí lọ jáma wàláhì ọmọ ènìyàn jáma kankan ọmọ ènìyàn jámọ̀ kankan àfi tó bá ń tan ààrẹ jẹ àfi táwọn èèyàn bá ń tàn ọ́ ṣùgbọ́n tó fẹnu kọ́lẹ̀ ńjọ́ kan tó di káwọn gbé ọ lọ́wọ́ tápò òní ṣe gbé tó gbé ẹsẹ̀ rẹ tí òní ṣe gbé ẹ̀rì sínú lọ́mọ wa rìn kandakanda tó bá kàn lọ jẹ́ bá kàn lọ dà kódà kò sí bọ́mì yẹn ṣe lé lówó tó bó ṣe lé nípò tó bó ṣe lọ́lá tó tó bá jẹ́ nítorí rẹ pé tó fapo ni wàláì ni yóò rẹ ra gbogbo kò tó bá lè wò kọ́ wa wà á nílẹ̀ lè má ba'da al-mawt ẹni tó gbọ́ ni pé wàá rí ọmọ wa ṣiṣẹ́ kalẹ̀ nítorí nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú dandan ni kú amọ̀pákọ̀ àmọ́ kí ni wàá ṣẹlẹ̀ lẹ́yìn ikú ẹni tó gbọ́ yẹn yóò wà máa ṣiṣẹ́ kalẹ̀ fún nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú. mẹ́rin kọ́ yìí anabi sọ̀rọ̀ sọ́làm wọ́n ní pé wàlá àjízù ẹni tó jẹ́ akágara èèyàn afọ́nufọ́ra aláìní èèyàn òun náà ni pé man ittaba'a nafsahu hawaha man ittaba'a nafsuhu hawaha nítorí wá ṣe pé ìfẹ́ ẹnu rẹ̀ ni máa ń tẹ̀lé ìfẹ́ mi rẹ̀ bá ti là kalẹ̀ fún pé kó ṣe náà ni ó ṣe kò ní rò pé kí Ọlọ́run bá ní kó òun ṣe kí l'Ànábì sallallahu alaihi wasallam ní kó òun ṣe irú ẹni yẹn ẹ̀mí burúkú nù ẹ̀mí tí ò dání ń bẹ lára rẹ̀ sọlọ́mọṣẹ́ àlàwá ni irú àwọn ẹ̀mí báyìí o wàtàmẹ́nà àìlàwọ̀ ìlẹ̀mẹ̀ni E wà rí ẹni yóò wá ní awon èròǹgbà burúkú tí ó máa ní sí ọba tó dáa kò ní mọ̀ pé ọlọ́run ọba ni àlàáìdìlù ọba ni Allahu Akbar ìpínlẹ̀ àkídà lọ́rọ̀ yìí fún ọba tó ni lọ́gbọ̀dọ̀ mọ̀ pé alùbárò ọba dáadáa lọ́lọ́run àlàáìdìlù ọba Allahu Akbar ni je. torí pé kí ni kò ní nǹkan kan tí ó fi àbòsí ṣe kò ní nǹkan kan tí ó fi àìṣedéédéé ṣe so ẹ̀mí tó bá wá gbà bẹ́ẹ̀ tẹ̀rí tó sì jòkó nínú ẹ̀mí yẹn à ẹ̀mí tó lálàáfíà nìyẹn ẹ̀mí tí ò tá ìsàn bẹ́ẹ̀ nìyẹn tòun náà ni pé gbogbo àwọn ọ̀nà tí a máa fi ń ṣe òsàn ẹ̀mí yìí òun náà ni ká máa mú só sẹ́ni kọ̀ọ̀kan wa ká sì máa kíyèsí so ẹ rí i pé nìsín àti ka àlùmọ̀rọ̀ kọ̀ọ̀bà tẹ́ bá wọn gbogbo ẹni tó bá ń jẹ́ ẹni ọlọ́run ọba láyé nítorí wọn fi ń ríṣẹ́ léṣe iná ni mọ̀rọ́ kọ́bà ni ṣèitán yóò mọ̀ ṣetán láti fẹ́ gba láti fẹ́ já ẹ̀mí ọmọ ènìyàn gbà kú lọ́wọ́ rẹ̀ àmọ́ ẹni tó bá ní mọ̀rọ́ kọ́bà tó bá máa mú kíṣẹ́ ní ara rẹ̀ òun yóò rí ẹ̀mí rẹ̀ gbà kú lọ́wọ́ ṣèitán tó mọ̀rọ́ kọ́bà yìí òun ni háàrí níbi hadith wa Sahih Muslim pípẹ́ arákùnrin kan ó sì gbìyànjú láti fẹ́ ṣe tí ó bá tí ó bá ṣètọ́ ni lọ àwọn gbà tó bá di pé ṣètọ́ náà wà jẹ́ lérè báyìí ẹni tó bá ní mọ̀rọ̀ kọ́bà wà muhasaba yóò kà bọ́ lọ́wọ́ èṣù ni subhanallah yóò bọ́ lọ́wọ́ rẹ̀ yóò gbẹ́ èṣù pé káyì á ah, ó ti fẹ́ mú mi náà wọ́n bá ní alladhina idha massahum ta'ifatun mina shaytani dhakaru Allah àwọn kan bẹ tó ṣe pé tí ṣètọ́ni bá ti fẹ́ mú wọn báyìí wọ́n rántí ọlọ́run wọ́n sì ti padà àwọn àgbà ẹ̀mí tí ó jìnà sí àìsàn tó pé àwọn ẹ̀mí tó gbádùn nù ẹ̀mí tó lọ́n sanú nù irú ẹ̀ ló ṣẹlẹ̀ tí arákùnrin tó ṣe pé ó ti gbìyànjú láti bá arábìnrin kan ṣe zìnà gbogbo ọ̀nà ló ti fi ló ti fi try obìnrin hàn arábìnrin ọ̀gbà àdéhùn mẹ́rin sọ́ṣẹ́ muslim ó ní kọ́ kan díjọ́ kan arábìnrin yìí wá ní ìṣòro ìgbà tó ní ìṣòro sí owó ọwá báwọn nítorí mọ̀ nítorí látijọ́ yìí tán ọ yá so àwọn ti wá wọnú ilé àwọn ti tilẹ̀kùn kódà òun ti gbé owó tí ó gbà wọ́n ti gbé fún un káwọn máa ṣe fàṣáàdì káwọn máa ti bàjẹ́ yìí lọ báyìí náà ni wọ́n kàn rántí ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n sọ ẹ̀wọ̀ n tán pè ní mọ̀rọ́kọ́bà nù wọ́n kàn rántí pé àà ah, ah, gba tí mo wá tilẹ̀kùn ní ìsìn tí ẹnìkan kan ò mi sọ́lọ́wọ́n wà á rí mi ni ah mo tilẹ̀kùn bàrẹ́ onímọ̀ lọ arábìnrin yìí obìnrin onígbówó rẹ̀ onímọ̀ gbówó lọ sọ ẹ̀wọ̀n kan mọ̀rọ́kọ́bà nìyẹn nìyẹn mọ̀ tó bá jẹ́ pé ṣùgbọ́n àti ẹ̀fẹ́ mú yàn á tètè rántí wọn náà ló ti bínú ó ti bínú ó ti bínú wọn á sọ fún ọ pé má bínú mà ẹ Islam ọ̀fẹ́ rù bínú báyìí ọlọ́wọ́ fẹ́ rù bínú báyìí ọlọ́run nífẹ̀ẹ́ sí sùúrù kọ́ ọ pé á ah, kò sí wa padà bẹ́ẹ̀ náà sùúrù eléyìí à ah, ìyàn rọ́kọ́ bàrà yàn náà nù ìyàn ṣáṣá bàrà yàn náà nù sùúrù eléyìí ìgbésẹ̀ láńlá ni tó yẹ kí mùsùlùmí kákíyèsí nípa ọkàn wa tó bákan náà mo tún sọ ní ìjẹjọ mo mú àhàdíìsì kan wá ikú anábì sallallahu alaihi wasallam ó ṣàlàyé fún wa pé nínú àwọn ọ̀nà táwọn fi ṣe ìwòsàn òun náà ni zikiru ilmauti zikiru ilmauti ẹ̀rẹ̀ ara tí ẹ̀mí bá láìsàn tó bá rẹ ẹ̀mí ọ̀nà tí yẹn lè fi wu ẹ̀mí sàn òun náà ni kí ọmọ rántí ikú ẹni tó bá rántí ikú Allahu Akbar ní gbogbo ìgbà tó sì rántí ẹni tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú à ẹni yẹn ẹ̀mí rẹ̀ ọlọ́run bá ti ní kó máa má ẹ̀mí rẹ̀ ìfọ̀kàn yẹn ni pé àìsàn ó ti ń jìnà sí i náà ni hadith ibn Umar radiyallahu anhu sanabi ni ẹ̀mí tó rí yẹn innal qalba la tasdah kíkẹ́ ọkàn á máa dógún kàmá yasdahu al-hadid min al-ma' gẹ́gẹ́ bí irinṣẹ́ máa ń dógún tán bá da omi sí i tí ó rọ́ọ̀t wọ́n wá bí ànábì pé wa ma jala'uhu ya Rasulullah kí ni nǹkan tá a fi fọ́ máa ànábì wa ní dhikrul mawti ẹ máa rántí ikú Allahu akbar ìrántí ikú wọ́n jẹ́ nǹkan tó ṣe pé ń máa ń jẹ́ kí mùsùlùmí tó ní kan ṣe nílé ayé kó tètè múra ṣiṣẹ́ rẹ̀ tó a máa fọ ẹ̀mí mọ́ kì í ṣe ìrántí ikú tó ṣe pé ọkàn máa sọ lórí àwọn látọ̀fà ìrántí ikú tó ṣe pé yóò máa hàn nínú iṣẹ́ rẹ̀ نلا النبي صلى الله عليه وسلم يقول كن في الدنيا كأنك غريب أو عابر السبيل إذا أصبحت فلا تنتظر المساء وإذا أمسيت فلا تنتظر الصباح النبي ní màá ń bẹ ní ayé ìdí àjòjì àbẹni tó ṣe pé ọkàn wọn rìn lójú ọ̀nà tí ó sì débi tí ń lọ táwọn ẹbí ṣe fẹ́ kárí nìyẹn irú ẹni tó bá ní ọkàn yẹn lẹ́nu tó ikú bó ṣe ń gbáyé nìyẹn tí ò gbáyé níbi ayé kankankankankan pé àwọn yìí àwọn ni wọ́n ń hú orí èèyàn káàkiri àwọn ni wọ́n ń kó fún kẹjẹ̀dọ̀ jẹ́ fún jẹ̀dọ̀ pèrè ọmọ kékeré gbèrè àgbàlagbà jiyàn gbé ṣe gbogbo irú àwọn kan báyìí ṣe wọn nu àwọn tó ń wáyé kankan ní kódà kan ṣe wáàsí ipe ẹ ṣayẹ ẹ má yí níwọ̀n ẹ má yí níwọ̀n tó já òkú mi jálàbí tó já òkú mi aburú tó já òkú mi gbogbo ntí tó ń ṣe tó ta kò fi ọlọ́wọ́ báyìí tó òyìn lè rí bí lọ ẹ̀mí ẹ̀mí tó dọ̀tí ni kódà tó bá ń sọ̀rọ̀ rẹ lẹ́nu iṣẹ́ ọwọ́ rẹ ó ti mọ júwe pé ẹ̀mí ẹ̀mí burúkú ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n tòun náà ni pé tíyẹn bá rántí ikú tó sì rántí wọn lọlẹ́ pàdé lẹ́yìn ikú àìwú ẹni yẹn àyẹn tó mọ̀ gbọ́n ni o wọ́n bí anabi sallallahu alaihi wasallam ní àdéṣe inú sunan Abi Dawud pé ayyul muslim aqiyasu wa ayyul muslim ẹnẹ ayyul muslim aqiyas ike mùsùlùmí wo ló gbọ́n jù ike mùsùlùmí wo ló gbọ́n jù wa ayyul muslim afdalu mùsùlùmí wo ló lọ́lá jù anabi sọ pé ẹni tó ń jẹ́ mú mìíní tó lọ́lá jù òun náà ni ẹni tó ṣe pé ahsanuhum lil mawti zikra aktharuhum lil mawti zikra wa afdaluhum òun náà ni ahsanuhum khuluqa wọ́n bí anabi sallallahu alayhi wa sallam pé mùsùlùmí tàwọ̀ṣẹ́dì rẹ̀ fẹsẹ̀ múlẹ̀ òṣèbọ pẹ̀lú ọlọ́run tó ẹ wá rí gbogbo bí gbogbo ṣe rí nù ẹ wá fi rétí wọn pé ta ló dáa jù ànábì ni ẹni tó bá ń jẹ pé ahsanuhum khuluqan ní tíwà rẹ bá dáa jù ní kẹmú ti a ilé ìdá ìwà rẹ dáa wọn wá ń ta lọ́gbọ́n jù ta lọ́gbọ́n jù ànábì ni aktharuhum lil mawti dhikra ní tó bá máa rántí ikú jù nínú wọn wà ahsanu liman ba'dahu isti'dadan tó tó wá palẹ̀ mọ́kalẹ̀ fún tí ọ̀lọ́lẹ́ kan nínú kú tó lẹ́yìn ikú tó tún ju kú lọ tó ń fẹlẹ̀ tó ń bẹ bá tó kọ́lọ̀ mọ́ṣá ṣe àánú rẹ̀ fún wa kó ṣe wá lẹ́nu sí ọkàn rẹ̀ yọ̀ mọ́ níbi gbogbo àwọn nǹkan tó ń jẹ́ àwọn àìsàn torí pé èèyàn lè gbé ẹ̀mí tó jẹ́ ẹ̀mí àìsàn kí èèyàn gbé dọ́dọ̀ ọlọ́wọ́n bá kí èèyàn bá ọlọ́wọ́n bá ní rọrùn qad aflaha fún àwọn tí a bá fẹ́ pé zero السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته نعم الله عليكم آه أيوة الله ينعم عليكم نعم أكرم هذا جزاكم الله خيرا لا تنسي كابو تابعي ẹ̀rọ ọlọ́run gbìyànjú nǹkan báyìí ní kọ́ṣà ara rẹ̀ látara máa wù bụ ìgbìmọ̀ wá sí hmm. láǹfààní àti ìsílẹ̀. Hmm. ìgbìyànjú rẹ̀ ní kọ́ kò sí tó ní àbí rẹ̀ ní ìjọba hmm. ọlọ́run bá sẹ́lẹ̀ náà ṣe rí ènìyàn bá ń ṣe gbìyànjú láti já pé bí bá ṣe ń lọ náà ni ó tó pọ̀jù tí ó lọ padà yóò so wọn ní ṣe rí tẹ rí wọn ló dà gẹ́gẹ́ bí rédíò ni bí bàbá ṣe ṣàpèjúwe rẹ̀ pé ẹ mọ̀ túnu ẹ mọ̀ túnu ẹ mọ̀ túnu ẹ̀ sí tẹ̀sán tẹ́ bá fẹ́ túnu ẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀dì pé ẹni tó bá ń wá tẹ̀sán kan kò ní fi rédíò yẹn lọ́rùn kalẹ̀ ó mọ̀ túnu ẹ̀ túnu ẹ̀ tó bá ti débi tẹ̀sán yẹn yóò dúró Allahu Akbar wọn níbẹ̀ lẹ̀ ní ṣe rí fún dáadáa tí yẹn bá ń ja ẹ̀mí yẹn lógo tí yẹn ń ja lógo fún nǹkan kan so kí wọn mọ̀ fi kalẹ̀ má bá nìṣó má bá nìṣó kódà nínú àwọn ọ̀nà ìwòsàn tí ni mo ń bẹ lọ́wọ́ bá pé ọlọ́run ìsànù mi lórí nǹkan tí ń ṣe ẹ̀mí yìí kò wù mí bí ń ṣe yìí ọlọ́run sànù mi ọlọ́run sì sànù tọ̀. aleykum salaam wa rahmatulah. amin àtẹ̀yìn náà. ìṣáàjú ọlọ́run ló dúpẹ́ mi ló kúrú. amin amin amin jazakumullah. lọ́dún ló jẹ́ lẹ́kọ̀ọ́ ti àwọn èèyàn ṣùgbọ́n. amin. ọ̀lẹ́ kẹ́mi àwọn ọmọ rọ̀ púpọ̀ barakallahu fikum ẹ ṣeun gan náà wà jazakumullahu khairan náà ẹ ṣeun. náà òun náà ni pé ìyá máa bẹ ọlọ́run pé ọlọ́run ṣàánú mi wà tí ń wu yìí kò tẹ́mi lọ́rùn kò dùn mí nínà kò ṣàánú mi ìyá máa sọ bẹ́ẹ̀. náà wa alaikum ẹ ti wọlé. wa alaikum wa rahmatullah alhamdulillah lẹ́yìn mo ní ẹ̀ ṣé mùrẹ́kọ́bà túmọ̀ sí tí ẹ máa kí ìsáré yẹn. ń hmm, túmọ̀ rẹ̀ náà ni bẹ́ẹ̀ ni àkíyèsí bẹ́ẹ̀ ni. wà á sábà wà ní pé kéèyàn máa jáde ìgbà tí òṣùbà fẹ́ wọlé. Hmm, kéèyàn kékeré ọmọ ọmọ ń lo yàní kalimatani yàní mutaradifani tó àwọn afá máa ń lò sínú ní mọ́sílì fúnra wọn ni tó kéèyàn wọ hásábà rí pé rọ́kọ́bà hásábà rọ́kọ́bà ni kò ṣọ́ ni kò ṣèṣirò rẹ̀ kó àkáǹtẹ̀ pé kí kí ni mo fẹ́ ṣe yìí irú èwo leléyìí ṣé mi tí eléyìí lè pè mí báyìí so ẹ̀rí pé ẹni tó bá ń ṣe hisabu la budda min muraqaba so èyí ṣe hisabu kan kí wọ́n fi làákà yìí ti kọ́mọ́ṣọ́ tó ń tètè o ọlọ́kọ́mọ́ṣà ṣe àánú fún wa ọlọ́run kí o ṣe wálé ẹni tí yóò lè máa mójútó ẹ̀mí rẹ̀ nígbà tí ṣùgbọ́n tó bá fẹ́ jàgbà ọlọ́run kó ṣe àlékún àgbọ́yé anabi sallallahu alaihi wasallam àmọ́ ṣàdúrà pé ah, ọlọ́run o allahumma zakki nafsi allahumma aati nafsi taqwaha wa zakkiha wa anta khayra man zakkaha anta waliyuha wa mawlaha tó anabi àtúmọ̀ ṣàdúrà pé allahumma ya musarrifal qulubi sabbit qalbi ala dinik gbogbo àwọn eléyìí tó anabi máa ń bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ wọlé ń darí ẹ̀mí wọlọ́lẹ̀mí wọlọ́mọ ń jíkẹ́ mi orí dáadáa ṣe tí kẹ́mi ní pé kó dúró lórí ẹ̀sìn rẹ̀ bí kó lè máa sìn ó bó ṣe yẹ tí kò jìnà sábúrú ẹ̀rìn ànẹ́bìsọ̀ wà sọ́dà mọ́fà ọ̀rẹ́ yẹn náánú àwa wa ń kọ́ ìkọlọ̀ kó wọ́n ṣàṣe àánú rẹ̀ fún wa kó ṣàlékún ìtọ́sọ́nà rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa àwa tí a bá fẹ́ pè sí orí láì mi lẹ́yìn ètò ká pè sí zero eight one zero three three five one five one nine zero eight one zero three three five one five one nine.